الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير لخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع بسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أهيكم بتهية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته لأنك قد يصبح فولوا ọba ọ̀gá ògo aláàánú oníkẹ́ ọlọ́pọ̀ olóore alámọ̀tán ọba ẹ̀yìn kí àti kẹ̀kẹ́ ọlọ́bà níbi Muhammad sallallahu alaihi wasallam kí àti kẹ̀kẹ́ ọlọ́bà ara lè ràn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ríṣẹ́ ẹ̀kọ́ ṣe títí òfin di ọjọ́ ẹ̀san àwọn àtẹ̀síwájú lónìí níbi àkọlé kan tó pàtàkì nínú òun náà ni al ìtaábà nínú Islam a ma wọ pé pé ìtaábà tún ní ìdí ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni bó sì ṣe ọ̀kan náà àwọn Yẹ̀húdí lè mọ̀nú tó fẹ́ fi ọ̀kan náà àwọn sàábẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ fi ṣe yẹ̀yẹ́ lórí ìmọ̀ àtaábà ọ̀rọ̀ tó wá sọ òun náà pé ah ọ̀rọ̀ ànẹ́bí ìṣèwálé mọ́ o ó fẹ́ má sẹni tí ò mẹ́nubà fún yín gan pé ọkọ̀ yín tí ò tẹ́kẹ́ ń bẹ tí ọkọ̀ yín gan fẹ́ lè má sí ah Salmanu Farisi sọ pé bẹ́ẹ̀ ni o ń sọ ọlọ́run bá tó ń wó yẹn kò sí ohun tí ọkọ̀ wà kódà nípa pé tàbá fẹ́ ṣègbọ̀nsẹ̀ tàbá fẹ́ tọ̀ ká má máa dojúkọ bí tá a máa ń kírun sí bẹ́ẹ̀. àwọn ẹ̀sìn jìbìlì ẹ̀mí kọ́dà ó tún kọ́ wa títí wípé tàbá fẹ́ tọ̀ o àgbọ̀dọ̀ máa fi ọwọ́ ọ̀tún gbá nǹkan ọmọkùnrin wa mọ́ o. àwọn ẹ̀sìn jìbìlì àkọlù mi sàlẹ́sàtì àjà kọ́dà ó tún kọ́ wa títí débi pé tàbá rí omi táàfi táàbà ó tún kọ́ pé á lo òkúta. How understand the Birajin or Abdu? Bíbẹ̀ ẹ̀kọ́, ohun tó ṣe léwọ̀ fún wa ni pé a gbọ́dọ̀ jẹ́ lo ìgbẹ́ ẹran tàbí egbò ọkọ̀ fún wa rárá. Ọkọ̀ fún wa pa gbọ́dọ̀ sí rẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ lo tayọ òkúta mẹ́ta nígbà tí a bá láti ọ̀dọ̀ àfáwà Salmanu Farisi kí láwọn pè ní alìsìnjá wọ́n ni wọ́n tán pè ní alìsìnjá òun náà ni lílo omi nígbàtí a bá fẹ́ tọ̀ ta bá tọ̀ tẹ́ tàbí ta bá ṣe ìgbọ̀nsẹ̀ tá ìzẹ́lá tó máa kọ́ ọjà nílẹ̀ tẹ́bi rẹ̀ bóò láti fẹ́ mú jáde gbogbo ohun tó yí wa lójú ara tiwájú àbítẹ́yìn bìmá in pẹ̀lú omi àwòhájàrin àbókúta àwòwárọ̀kín tàbí ewé wọ̀nyẹ́hùwé ha àbí ohun tó bá rọ́pò rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ falistin jẹ́hùn wájibu ní kó lè kọ́ ìdí mọ̀ táàdà mí lẹ́sẹ̀rẹ̀ ilẹ̀ àwọn olùmọ́sàlá yìí pé ìmá tábà kìí ṣe nàbà sọ́dọ̀ fún ọmọlẹ́yìn ànábì wa sallallahu alaihi wasallam nọ́mbà túláàsì ní ọ̀tọ̀ bá ti ṣe gbọ̀nsẹ̀ ọgbọ́dọ̀ tààbà o yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tí máa ń ṣe bí wọ́n bá tọ̀ tán òun ní tààbà tàbí àwọn àgbà ìyá mi lóhun ní ọba tọ̀ tán kò ní ṣe bẹ́ẹ̀ eléyìí ò sí nínú ẹ̀kọ́ ẹni ọba jẹ́ mùsùlùmí tó gbádùn lọ́wọ́ wájú tó gbádùn lọ́wọ́ ẹ̀yìn tó gbádùn lọ́wọ́ ọ̀tá tó gbádùn lọ́wọ́ ọnú irú ẹni bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ sí gbọ́sẹ̀ yálà ọ̀tọ̀ ni tàbí ọjà owó ẹjẹ́ ń irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó tààbà kàlìbáwò nínú tí wọ́n tẹ́rẹ lójú ara méjèèjì ìtọ́ a máa jáde wọlìmọ̀dí nínú tí wọ́n tẹ́rẹ lójú ara méjèèjì òun náà ní pé adé èèyàn máa yọ wọlọ́gọ́ ìsà nínú tí wọ́n ulama òun náà ni ká jẹ́ pé ká tábà pẹ̀lú àwọn gbogbo àwọn nǹkan yìí torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ìdá dáhàbà àdókùn ilẹ̀ alẹ́gbọ́ ìpè tẹ́lẹ̀gbọ́ ọkùnrin tẹ́bá lọ dáwọ́ tẹ́lẹ̀ tẹ́lọ jáwé jẹ́ǹjẹ̀mí tẹ́lọ ṣégbùnọ̀sẹ̀ fàríyẹ̀ stẹ́pẹ̀bù lè sàlátàtì àjà tẹ́ẹ̀bárómi ẹlò òkúta mẹ́ta fàyínà ha tùdìzí o ánìhó òkúta mẹ́ta tẹ́bá lò òun ni yóò jẹ́ ẹ̀san fún yín nípa omi tẹ̀rí wàhádá àmọ́wé àdéhùn yìí jẹ́ ọjọ́ yé wa pé aṣẹ́ ni a gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé a nu ìdí wa yálà pẹ̀lú omi tàbí ká lo òkúta tàbí ká lo ewé tàbí ká lo ohun tó bá rọ́pò ẹ̀ àtàgbọ́dọ̀ fi di wa lẹ́fẹ́ bí ìtàwọn fèfè rí àgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ èèwọ̀ ni ẹni ọba ṣe bẹ́ẹ̀ ń ṣe ẹ̀sìn rẹ̀ báṣubàṣu ń ṣe ẹ̀sìn rẹ̀ rédèrèdè irú ẹni bí ó sì mójú tẹ́sìn rẹ̀ rárá irú ẹni bẹ́ẹ̀ sí rin tẹ̀gbintẹ̀gbin irú ẹni bẹ́ẹ̀ ìrìn ìtẹ̀mí ayé èyí tó ipá àwọn màláìkà ọmọ jìnà sí torí pé àwọn màláìkà ò ní súnmọ́ gbogbo ẹni tí bá máa ń rìn ìdọ̀tí lára kí wọ́n sì máa rìn ìdọ̀tí ni kí wọ́n máa tọ̀ kọ́ máa sàábà tàbí kọ́ máa nu ojú ara yẹn tàbí kí wọ́n máa ṣe gbọ̀nsẹ̀ kọ́ máa sàábà tàbí kọ́ máa nu ojú ara yẹn ànábì Muhammad sallallahu alaihi wasallam pé la yastajib ahadukum biduni salasati ahjan ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ ẹ̀ bá rómi ẹ gbọ́dọ̀ sọ pé yín nù tí ó níhun tí ó dì ní òkúta mẹ́ta ẹ gbọ́dọ̀ ìkọ̀ fún wa yìí ó jẹ́ kó yé wa nípa pé èèwọ̀ náà ni a gbọ́dọ̀ jẹ́ nìkan tí pé a fẹ́sì gbọ̀nsẹ̀ tán a bà bọ ìlédìí wa padà rárá o bí mọ́lẹ̀ kó lè ó lè jẹ́ الحجارة وناويها من كل جامد مزيل للنجاسة غير محترم gbogbo ohun tí a bá tẹ́ pè ní òkúta iná ìlà lè fi nùdí tàbí gbogbo ohun tó bá jẹ́ pé ó lè gbé ẹ̀gbìn yìí kò ní ojú ara wa èyí tó yí wa lábẹ́ nígbàtà sí ìgbọ̀nsẹ̀ yìí tán tàbá tábàtá àyàntàbá tọ̀tá ẹ̀gbìn tó yí wa lábẹ́ bóò láti fẹ́ mú kó gbogbo ohun tí ó ti mú kó ní ẹnìkálò kàlùwárọ̀k a lè léwé o bákan náà wàlẹ̀kọ́rọ̀k a lè léwé gbígbẹ́ o wàlẹ̀kọ́ṣì bákan náà a lè lo pákó ọmọ yá ń sọ́dọ̀ bí ilé nǹkan nínú ẹ̀jẹ̀ àṣà àti gbogbo ohun yóò láàrín àbáwọ̀ pé bá bẹ́ẹ̀ tí lò yóò sàgbọ́n ìgbìyàn kó kálò ìhun tàbá gbọ́dọ̀ lò náà ni pé فعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا ذهب أحدكم إلى البائس فليستتب بثلاثة أعجاب فإنها تجزي عنه torí pé ìyàwó àìsàn sálàyé fún wa yípa nẹ́bí ọmọ Muhammad sálà àṣùsọ pé tẹ́lìkọ̀ kí ń bá lọ bí ìgbọ̀nsẹ̀ kẹyà rí pé ẹnu díngbà tẹ ẹ̀bá rò ní lẹ́ẹ̀mẹ́ta ẹ̀rí pé ẹnu dí lẹ́ẹ̀mẹ́ta bákan náà àfáwọ̀ jábẹ̀rẹ̀ wọ́n sàlàyé fún wa nípa pé àníbíà Muhammad sàlá sọ pé ìdàstẹ́jìmọ̀ra àdókòó fàlì ẹ̀stẹ́jìmẹ̀rù sàdáfà tẹ́lifà ọ̀kan yóò bá nùjú ẹ̀ẹ̀mẹ́ta ní kó nùjú o bákan náà fáwọn kọ̀lá ìgbónú sáàbù náà sàlàyé pé ó ń sọ ọlọ́run sọ pé ìdàdákọ̀lá àdókòó mẹ́rin kọ̀lá fàlì ẹ̀ta mọ́sà àbí sàdá tó ti hajá tẹ́lifà ọ̀kan yóò bá wọ ilé ẹ̀gbin kọyà jẹ́ pé ohun tí ó ni wọ́n ní kánò dí bákanáà wọ̀lá ẹjọ́sùn ní sí dìmọ́ rubin agbọ̀nà awòrán ọ̀sẹ̀tọ́ láti máa fi egbò ẹran nùdí bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀tọ́ láti máa fi ìgbẹ́ ẹran pàápàá jùlọ ẹran ta ìjẹ láti máa fi nùdí àfọ́ àbúlẹ́bí masúdì sàlàyé pé ó ń sọ ọlọ́run bá sọ láì pé láyẹ̀ sẹ́ńjì obìnrin ẹ má fi nùdí o ìgbẹ́ ẹran wọ̀lá bí i ìdọ̀ ẹ̀sì má fi egun nìdí o fàyínlẹ̀hù záàdà ikhwanukum min al-jinn kí náà lẹ́nu sọ pé ká má fi nìdí ó ń sọ ọlọ́run bá sọ ìdí rẹ̀ o ìdí rẹ̀ náà ni pé oúnjẹ àwọn ọmọ ìyá yín àlìjẹ̀nú iná làwọn nǹkan yìí ẹran tẹ́yìn bá jẹ fẹ́ jẹ egun rẹ̀ kù àwọn àlìjẹ̀nú ló mú wọn jẹ ìyẹn ló jẹ́ pé ibi tí wọ́n bá máa ń kó egun sí àwọn àlìjẹ̀nú ìwọ̀n bẹ́ẹ̀ tẹ́yìn bá dé kára ibi wọ́n bá májọmọ̀ rẹ̀ ṣeré lọ́bẹ̀ o àwọn àlùjẹ̀ náà máa pọ̀ ń bẹ̀ tí wọ́n máa hóbò ó gẹ́gẹ́ bẹ́ báyà náà ṣe máa ń lo obìnrin tá a máa ń lọ rẹ̀rìn yẹn bẹ́ẹ̀ dẹ̀ làwọn náà ṣe máa wọ́n máa fi péńté ń pé bo eegun ẹran pàpà jùlọ kìí ṣe wọ́n ṣẹ̀ fowó rà kìí ṣe wọ́n ṣẹ̀ máa dà ẹnu pé kí wọ́n bó tì wọ́n máa wò pé ah, eegun ẹran ẹni èlè ẹran eyín ti àbí ti tàwọn àlùjẹ̀nu ìyẹn wọn rẹ̀ tí wọ́n fọ wọ́n fọ pátápátá ni o ó ń ṣe ọlọ́run bá ní pé ká má fi nù dí bákan náà ká sì má fi ìgbẹ́ ẹran ká má fi yòdì fa innahu zada ikhwanukum min al-jinn torí pé oúnjẹ àwọn ọmọ ìyá yín àlùjànnú ni afọ abdullahi bin Mas'ud ó ní pé afẹ́nà bí sallallahu alaihi wasallam gba ìtọ́ ó ń sọ́lá ọba débi tó ti ṣe gbọ̀nsẹ̀ fàmọ́bà ni a náà sí yahoo bí sọ́lọ́sọ́lọ́ tó àjà ọwọ́ apamílá ṣe pé kí n wá ní ìmọ̀ òkú takẹta fàákọ́sùtò rọrùn sa báyìí mo ṣe mú ìgbẹ́rẹ́ fàákẹ́ ìtúwò bí ha mo bá fi kún mo bá wá fún ànẹ́bì fàákọ́sà ní hajjẹ́rẹ́ yìí ànẹ́bì wá mú òkúta méjì èyí tó jókúta yẹn wàá lè kọ́ rọrùn sa ọ wá ju ìgbẹ́rẹ́ yẹn ojú inú ojú sẹ́gbẹ́ kan wọ̀kọ́ àádá rickson ànẹ́bì sọ pé eléyìí ẹ̀gbẹ́ ni inú táà máa fi jọ pé táà máa fi mọ́ra nù ẹlẹ́ẹ̀kejì alìsìn jáàbò bìlìmọ̀ òun náà ni ká fi omi tábà ká fi omi tábà afọ́ anẹ́sọ̀rọ̀ mọ́lìkì sọ pé káánà nàbí sọ́lá alẹ́sọ́lá yẹ́dùkọlù lọ́kọlá fa'ahmilu ana wa gulamu náà wa ìdáwàtà mi máa wà á ní zata fẹ̀yẹsẹ́ jìbìl máa afọ́ anẹ́sọ̀ kún sọ náà tó bá jẹ́ nìkan tẹ́ inú àdámọ̀ rẹ̀ òun tó wù jẹ́ anẹ́s òun lò wọ́n bá gbé omi lọ́wọ́ òun àti ọ̀dọ́mọdé kan

kódà ọlọ́run bọ́ ọba àlékí ọlá ó yí àwọn ará kùbá àwọn tó ikú wọ́n máa ń fi omi tí wọ́n máa fi tábà nínú àdísì kẹta fàgbó rẹgbọ́wà tó fi gbà lọ́dà lẹ́bí àmọ́sára sẹ́lám oun tí ọlọ́run bá ń gbé nẹ́jẹ́ lẹ́ta adélé ààyà fi ahlu kùbá ààyà ìlú máa sọ̀kalẹ̀ fáwọn ará ni kùbá bí etí ìlú Mọ̀dínà èmi kò bá jẹ́ bí ká máa bọ̀ wá láti Ọ̀yọ́ káwádìí sódò òmù bẹ́ẹ̀ ni kò bá ṣe jẹ́ sí ìlú Mọ́kà ó sọ ọmọ wa sọ pé áyà yìí lórí àwọn ará Kùbá lọ́sọ̀kalẹ̀ lórí o pé fi hìrì já lónìí àwọn ọkùnrin kan bẹ nílùú Kùbá yìí yóò ṣe bóná yàtọ̀tọ̀ haru wọ́n wọ́n máa ń fi omi tábà lásìkò ọgbà náà kò sì máa wùnyẹn lápọn máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn a máa ṣe bẹ́ẹ̀ púpọ̀ fàánẹ́sà láti fi yí máa bí àyà léjì káyà yà sọ̀kalẹ̀ fún wọn torí pé ń ṣe ọlọ́run òun lọ́sẹ̀ mú ká máa fomi tábà wá síwájú kí àwọn kálẹ̀ tí ń ga àwọn ànẹ́bì tó ti lọ wọ́n bá jẹ́ nìkan tí wọ́n sì gbọ̀nsẹ̀ kì í somi ni wọ́n máa fi ń tábà o wọ́n jẹ́ nìkan tí wọ́n fòkúta gbòó tí ó fi ṣẹ̀jẹ̀ ojú ara yìí gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀ fún ó tó gbà pọ́n mọ́ ṣùgbọ́n gbà tí ìsìláàmù dé ìsìláàmù sí inú rọrùn fún wa lójú ọjọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí tí wọ́n bá ń tábà wọ́n kọ́ sí àwa mùsùlùmí ni àdámọ̀ wọn ò rí bẹ́ẹ̀ kódà àbá àásìrin rí láwọn tó dáhùn kèfèrí láwùjọ ti wáyé gan àwọn míì bẹ́ẹ̀ gan tí wọ́n ti ẹ̀wù lẹ́ ṣe yọ̀ọ́yà àgbẹ̀ tí wọ́n fìdí gbógi kan òun bá ti ẹ̀lọ́ ti ẹnu ṣùgbọ́n tó bá ikú òun ẹbá ń tábà kò sí mẹ́ẹ̀tì wọn so wọ́n kọ́ lọ́dọ̀ àwa mùsùlùmí ni afọ́ àtúnmí sọ pé wà lè ilẹ̀ àmàlò ìndà ahlul ilm ẹ wà rí àyà yìí òun ni gbogbo àwọn àfà ń lò ó láti jẹ́ pé tàbá ti ṣe ìgbọ̀nsẹ̀ kátàbà ò yàtàrún ẹni sì já abilma nípa pé ká máa sábà pẹ̀lú omi tàbá wá débi tó mi wà áṣẹ̀tù máa wó mi kí náà ọyá tó sítára máa máa tó àti àlùwàlá o èyí tó pé pọ́pọ̀lọpọ̀ sí máa ń rò ní pé táwọn bá lo ewé tàbá wọn bá lo òkúta tàbá wọn bá lo nǹkan ẹ̀mí táwọn fi nòdí táwọn bá débi tó mi wà àwọn gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ tábà ní káwọn tó sàlùwàlá wọn ògbélé ní fún wọn ògbélé ní rẹwà wọn ògbélé lo níbẹ̀kọ́ tí ẹ̀ bá lómi tí ń mu ìrìn àjò tó sì lọ ó jí ìgò síbi tó ti rómi ìsìláàmù tẹ́ jẹ́ kọ ọmọ amúmi rẹ̀ ò tọ́ báyìí tí èsì ìgbọ̀nsẹ̀ sáàmà lo òkúta tàbí ohun bá rọ́pò rẹ̀ láti máa fi rìn jí e wọ́n sì rí pé lọ́lọ́lájú وبه يقول سفيان الثوري وابن المبارك والشافعي وأحمد وإسحاق إليه بما فاتا ناكل أمن وصى بما ناكل لا يستنجى من خروج الريح ولا يلزم الاستنجاء قبل الوضوء بكنا كلمة معه في أخ wọ́n máa ní gbogbo ohun tó bá fi jáde lójú ààrẹ èèyàn lèyàn gbọ́dọ̀ máa lọ sáàbà lé lórí àìsáàbà lórí kò só tátẹ́gùn bá jáde lójú ilé ìyàgbẹ́ rẹ̀ kò só ní tábà tí ẹ o yàtọ̀ sí lẹ́lómi ti fi rẹ̀ ní ìmọ̀ lórí eléyìí tó bá só àfikọ́lọ̀ tábà kódà àbá táwọn bàbá wọn ya máa fi sáwàdà tẹ́nìkẹ́ bá só fà á wọ́n ṣe ọ̀yá lọ tábà rárá o tábà bọ́ àwọn ọ̀láyẹ́ sáàmì sí já ọ̀pọ̀lọ̀lọ̀wòdò kódà irú ẹni bẹ́ wọn ò gbé kọlọ́nkọlọ́ tábà o síwájú kó tó sàlùwàlá tó bá fẹ́ sàlùwàlá bí a mọ́ màtí sólẹ̀ ìfẹ̀mí kọ́kọ́lọ́ tábà náà tí bá ń ṣe bẹ́ẹ̀ òun ló gbé kọ́ rẹ̀ lọ́rùn ọlọ́run bò gbé kọ́ lọ́rùn o ọlọ́run bò gbé fún kí kó sí bẹ́ẹ̀ o kódà tó bẹ sọ di ọ̀rẹ́ yẹn fọ́wọ̀n èèyàn tàbí ń sọ fọ́wọ̀n ọmọ rẹ̀ kí tán bẹ tá ń pè ládàdá lẹ̀ gan ni o torí pé tọ́lọ́run bò gbé kọ́ lọ́rùn níjọsìn ó gbé kọ́ra rẹ̀ ní ìjọsìn bákan àwọn àbá ni pé tí sọ́bà ti jáde lójú ara wa tàbí ohun tó yẹ pé ọba ọjà náà bí àìrílọ fàlẹ́sà léyìn ní sí ń já àṣẹ máa lọ sí tábà aláàtàbà lé lórí o gẹ́gẹ́ bí àfà inú kò dámọ́ sí sọ o ní pé lánà alámọ̀fẹ́ hádá kìláàfà ààrí eléyìí ní àfà àkẹta kò rárá nínú gbogbo àwọn àfà tó sí lọ ààrí tá àfà àkẹta ọtakò ibùn kò dámọ́ tí ń sọ̀rọ̀ yìí ó wá ní sẹ́ńtírì ẹlẹ́ẹ̀kẹfà sí keje so irú rẹ̀ tí bá fi wá ń sọ̀rọ̀ ó tó ọ̀rọ̀ sọ ń tòótọ́ ìyẹn pé sẹ́ńtírì alákọ̀ọ́kọ́ sẹ́ńtírì àwọn tàbí mọ́ ṣe pọ̀ tó sẹ́ńtírì ẹlẹ́ẹ̀kejì àwọn tàbí ìní ẹlẹ́ẹ̀kẹta àwọn tàbí tàbí ìní tó fi dórí tàbí wọ́n fi wá sẹ́ńtírì ẹlẹ́ẹ̀kẹfà kẹ́ni tó wà sẹ́ńtírì ẹlẹ́ẹ̀kẹfà máa sọ bẹ́ẹ̀ pé àwọn ò rí kí àfa àfẹ́fẹ́ wọn tako eléyìí pé ara ọ̀pọ̀ lẹ́sà ní ilé sinjà kò ní ìdíkọ́ lọ tábà ọ̀kọ́ làbú Abdullahi bàbá Abdullahi sọ pé lẹ́sà kò sí nínú pé èèyàn so istinja fi kitabillah tó tí yọ wá lọ sáfà ní kíra ọlọ́ kò sí o wọ́n láti súnà ti rasulihi kò sínú súnà nẹ́bí lórí ẹ̀ iná wọn alẹ́ ìlú wòzó sọ ìhun tí ó kẹsì ni pé tó bá lálùwà látẹ́lẹ̀ tó só yọ lọ tálùwà láti àlùwà láti jánu wọ́n Zayd ibn Aslam fi qawli ta'ala bákan Zayd ibn Aslam sọ nínú ọ̀rọ̀ sọ́rọ̀ bá tẹ bá dì lójú oorun ọ̀làmúyá amúrúbígẹ́ ìrìhí so wọn ọ̀pá ní láti kẹta ju ẹ̀lọ́sẹ̀lù àlànà ẹ̀lọ́ fàdẹ́lá aláàánàhù ilẹ̀ ẹ̀yẹ́jì eléyìí tọ́ka sílẹ̀ pé tá a bá ti lọ́tẹ́ kírun kì í sọ̀rọ̀ ìyẹn ká lọ́sẹ̀lù aláwọ̀ tá a bá ti fẹ́ kírun ọ̀lànàlẹ̀ òjò bá mi ṣẹ́rẹ́ torí pé ọ̀rẹ́ yẹn rẹ̀ nínú ṣẹ̀ríà ló ti wá bọ́ọ̀dùn àwọn díẹ̀ tí ń bẹ ní ẹ̀kọ́ yẹn ni mina àdábì lẹ́tí yẹn gbàgbé ta àdúgbò bí ha ìdẹ̀lẹ̀ sì já díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún pé téèyàn gbọ́dọ̀ kọ́ nígbà tó yẹn bá fẹ́ máa sábà aláyẹ sẹ́ńdì obìyẹ̀ mìíràn yọ̀ọ́dà o àìfọwọ́ ọ̀tún sábà o yàrí ti àbíkọ̀ tààdà látàrí àbúkọ̀ tààdà gbá wá pé ó ń tí ọlọ́run bá kọ́ọ̀lá kọ́ọ̀lá ọ̀ṣọ́lọ́sọ́lá ọ̀lọ́sọ́lá ó ń ni àwọn ẹnìkọ̀ọ̀kan yín wọ́n wọ́yẹ̀bò ẹnìkọ̀ọ̀kan yín kọ̀gbọ́dọ̀ bá ń tí ọmọkùnrin rẹ̀ mú pẹ̀lú ọwọ́ tí ó ìgbà ti bá ń tọ́ o wọ̀lá yàtọ̀ mọ́sàhà mílẹ̀ ní kọ̀lá àti ẹ̀mí ní bákanáà kò sì gbọ́dọ̀ nù jí pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ o wọ̀lá yàtọ̀ mẹ́fà tó fi ìnà tí bá sì jẹun bójọ ń bá gbóyá má ìwé rí kọ́ má fàtẹ́gùn fẹ́ kọ́ má fẹnu fẹ́ o eléyìí nínú ẹ̀kọ́ tánibí wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa si oúnjẹ tá a fẹ́ jẹ bákan náà àìsí àìmí sínú ẹ̀ pé kó máa mí sínú igbá omi èyí tó fẹ́ mu kó máa wá mí sínú ẹ̀ kọ́kọ́ mu gẹ̀ẹ́ kan náà ó gbé kó ó tún mu gẹ̀ẹ́ kejì ó gbé kó ọwà máa mọ̀ lọ bẹ́ẹ̀ eléyìí ni ẹ̀kọ́ rí kọ́ látọ̀dọ̀ wa Muhammad wa sallam hadithi ó jẹ́ oyé wa nípa pé tíyẹn bá fẹ́ tọ̀ ni wọ́n ní alẹ́tọ̀ ká síbẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n láti apé títọ̀ má bàa yí wa lọ́wọ́ ẹgbẹ́ sí lítọ̀ ni wọ́n fi gbé wa jìnà sí pé ká má sí bẹ́ẹ̀ bákan náà nígbà tá a bá nù dínà pé ká gbọ́ ọwọ́ ọ̀tún wọn ni a jìnà sí bí lọ́fà torí kí wọ́n gbìn nìgbẹ́ nígbà bá lọ yí wa lọ́wọ́ ọ̀tún tó jẹun ọ̀rẹ́ dé táwọn sì ní mọ̀ á kó gbèsè nu so ká lè bá a mọ bí ìgbẹ́ ti jẹ́ ìtètò àti ìgbẹ́ bó ti jẹ́ pé kò bá wa lára mu kó wá jẹ́ pé yóò bọ́ sínú ẹnu wa ó ń sọ ọlọ́run bá ní pé ká má lo ọwọ́ ọ̀tún ti ṣe ọ̀tún nínú méjèèjì sọ ṣùgbọ́n eléyìí nínú àwọn aburú tí àwọn tó jẹ́ àwọn tí wọ́n adáhùn sí tí wọ́n máa ṣe fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ilé oúnjẹ ni wọ́n kẹ̀lé sọ pé kí yọ lóúnjẹ ìgbẹ́ ìgbẹ́ tó bá yà tó bá ṣe jì kọ́ sa kọ́ gbẹ kó mu wọnú táwọn olóòfin òun náà máa fi ṣe bí irú àbí bí tán àbí bí magí èyí tí wọ́n máa dà sínú ọbẹ̀ káwọn èèyàn gbé ọkàn balẹ̀ máa wá jẹ ìgbé oúnjẹ àwọn bá máa rọ síkùn lábàá ní oúnjẹ ìyá máa dùn gan o ọmọ dùn gan o èèwọ̀ sí ni nígbà tá a mọ̀ kò ní jẹ́sẹ̀ fún wa ṣùgbọ́n ni wọ́n bá mọ̀ pé ìyá alágbájá máa máa ń lo ìgbẹ́ rẹ̀ gbígbẹ́ èèwọ̀ náà gbọ́dọ̀ jẹun ẹ̀mọ́ o torí pé ìgbẹ́ yẹn èèwọ̀ títí ẹgẹ́ ìgbẹ́ ìtì ẹgẹ́ èèwọ̀ jẹ́ ìtọ́rẹ́ ò èyí tẹ́ ìpẹ́lẹ̀ omi ọmọ sọ pé ẹni ọba ní akẹ̀dùn lọ́wọ́ ìtọ̀ dájú tọ́ta sí yọ́ lọ èèwọ̀ ni òfin mùsùlùmí tó bá gbàmù lọ́wọ́ lọ́wọ́ ta àyè lo ìtọ̀ fi ṣe ìwòsàn àyè sì lo ìwòsàn pé bóyá àyè lo ìtọ̀ pé bóyá a fẹ́ gbé e mu lẹ́yìn ìtọ̀ ẹ̀rìn tá a bá máa ń jẹ nìka ní ìlàlẹ̀ lò. bákan náà aláya má fàlùjá bìyẹ̀mí ni obìnrin náà wọ́n ní pé tóun ní ọba tọ́ kò gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún rẹ̀ kò fi jẹ́ yóò máa wá fi táàbà nígbà tó bá tọ̀tàn eléyìí orí ni lọ́jọ́ ọjọ́ kọ́lọ́run bó jogún ọwọ́ méjèèjì fún wa àwa tọ́lọ́run bọ̀ ọgbà tó ń bẹ̀ kádúpẹ́ fọ́lọ́run bá ló yẹ o ẹni ọba yẹ pé bọ́yọ́wọ́ kan nìkan ló ní gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kò wúlò fówó o tọ́wá ikọ́ tún nìkan lọ́sẹ́kùn kò sí yìí náà máa fi ṣe gbogbo ẹ̀ tọ́wá ikọ́ sì nìkan lọ́sẹ́kùn kò sí yìí nìkan náà máa fi ṣe gbogbo ẹ̀ tọ́lọ́run bá tiẹ̀ wá gba méjèèjì ọ̀rẹ́dẹ́ o àfikọ́ wẹ́lòmí o ọlọ́run sóore náà tọ́pọ̀ fún wa àlèkàátá tó tó ní àbá fẹ́ tọ́ òní ní bùkátà sẹ́nìkan ọlọ́ọ̀tọ́ fún rẹ̀ ní ẹni tọ́lọ́n bá bá gbọ́wọ́ rẹ̀ méjèèjì yóò ní bùkátà sẹ́lò ní kọgbọ́n dá sí o bákan náà tó yẹ pé ọlọ́pàá bá tẹ̀ wá bá tún gba ojú tiẹ̀ láti débi tí ó ti ṣègbọ̀n ṣẹ̀gbọ̀n rẹ̀ dé tó àdúpẹ́ fọlọ́n lórí oore tó ṣe fún wa kọ́nà bá fọ́nmá gba oore náà lọ́wọ́ wa bákan náà a ń yóò dá ilé kẹyẹ dàhùn bẹ̀rẹ̀ out inú ẹ̀kọ́ ta akẹ́kẹ́ tí èèyàn kọ́ òun náà ni pé nígbà tí èèyàn bá ṣègbọ̀n ṣẹ̀tẹ̀ tó wá táábà tàbọ́tọ̀ tó táábà afẹ́jẹ́ kó fi ọwọ́ rẹ̀ kó fi gbólẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ àwọn yóò sí lò harabi sọ̀bọ́ọ̀l kó fi ọṣẹ fọ̀ kó fọṣẹ yẹn fọ ọwọ́ yẹn kó fi fọ ọwọ́ yẹn tó nínú ẹ̀kọ́ ni ẹni ọba jẹ́ mùsùlùmí tó bá kẹ́kọ̀ọ́ yìí yọ ọ̀rọ̀ fún wa nípa pé nígbà bá pàdé ara wa láti jì mọ́ra wa láti láti lo ọwọ́ pẹ̀lú ara wa ṣùgbọ́n tó jẹ́ kébèrè wọ́n ti èyí òun nílẹ̀kọ́ gbogbo eléyìí a lè kó ẹ̀gbin látara ọwọ́ tiẹ̀ náà ló dé káwọn àfa kan sàlàyé pé ẹ máa wo àwọn kébèrè nígbà tí kòrónà dé wọ́n ní pé láti sàbá ti fẹ́wọ̀ bìkan kan síwọ́ sàbá ti débì kan síwọ́ sàbá ti débì kan síwọ́ ẹ wá wo àwa mùsùlùmí lẹ́ẹ̀mọ́ indirect ìsìláàmù ń pè wọ́n sí nípa pé ẹjẹ́ wọn ẹjẹ́ wọn kírun ẹyẹ dára níláàmù nígbàtí ẹ̀bá ti ń sin ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta níbi àlùwàlá ọkọ̀ fà gbogbo ohun tó bá pé ẹ̀gbin tó yíyàn lọ́wọ́ látàárọ̀ tí ẹ̀ bẹ́ẹ̀ ti sàlọ́lá yóò kú bẹ́ẹ̀ bí ní láì sàálà gẹ́gẹ́ bí àníbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa ó ń sọ ọlọ́run bá gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ sọ̀sọ̀lá yìí pé ó ní kánú ẹ̀bí lọ́sọ̀lá ìdá àtàlẹ̀kọ̀lá tó ń sọ ọlọ́run bá bá wọlé ẹ̀gbin àtẹ́tùwò bè máa ní wàá gbomi fún fi tọ́wò nínú gbàtàn áó rọ́pùà lẹ́yìn náà yọ wá fi ọwọ́ rẹ̀ gbé ilẹ̀ oṣù náà bá máa ṣe bẹ́ẹ̀ ọ̀yọ̀ àyídù hó máa fi àdéhìsì mọ̀ ìmúnà àdéhìsì mọ̀ ìmúnà náà ti sọ bẹ́ẹ̀ wípé ànábì sọ pé súnmọ̀ sọ́b àì nàbí sọ́ọ́lá àlọ́sọ̀lá súnmọ̀ sọ́bà ànábì ọwọ́ ajẹ́ nìkan tó pé yóò bu aláàfáàjì yóò da omi sí ojú ara rẹ̀ fàgásàrà fàrìjàhú yóò wá fọ ojú ara yẹn bí ṣìmáàlì pẹ̀lú ọwọ́ sí ẹ̀ ọwọ́ àlàáfíà lẹ́yìn yóò fọwọ́ rẹ̀ yóò fọ rẹ̀ nọlẹ̀ fàgàsálàhà yóò wá fẹ́ fọ́ ẹ̀kọ́ kẹni anyamtọ̀ àfáǹjàhú wọ̀sàrọ̀ wíìdàhú bìnimá báyàdà ìbọn ní ìjápùn ìlú wọ̀sùwà tí ẹ bá rí pé ìtọ̀ tí mo tọ̀ sí èsẹ pé nígbà mo bẹ̀rẹ̀ tọ̀ yìí ìtọ̀ fún sí mi lá ọpọ́ sí mi ní ṣòkòtò ọpọ́ sí mi lẹ́sẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀kọ́ ni pé kéèyàn fi omi kéèyàn fi omi wẹ́ẹ̀kẹ̀ nínú ẹ̀kọ́ ní tí ìbá sílẹ̀ abdullahi náà bá ṣàlàyé pàdé bí ọmọ sọ̀rọ̀ rẹ̀ sọ́lá inú ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ní pé ta wàdà mọ̀rọ̀ tán ó ń sọ̀rọ̀ wọn bá sàlùwà lálẹ́ ọkọ̀ ọ̀kan ó sàlùwà lálẹ́ ọkọ̀ ọ̀kan fànẹ́dọ̀ ha fàrùjàhú ó sì jẹ́ nìkan sí pé ó fi nígbà tí ó fẹ́ sàlùwà láyì ó fomi wẹ́ẹ̀tì ojú ara rẹ̀ kẹ́yìn fàyẹ̀ sẹ́ńdì ni mọ́ǹpì yìí mọ́rọ́dún sẹ́ńsẹ́lì irú ẹni bẹ́ẹ̀ jẹ́ tábà ẹni tó ṣe pé ìtọ̀sẹ́rẹ́ máa ń ṣe ṣọ̀pọ̀lọ̀ máa fi ṣe wá ìtọ̀ yí ẹni ọlọ́ọ̀bá fi ṣe ṣọ̀ ìmá ń lágbára ga lẹ́nu ìgbà tí a tí òun tẹ́yì ó lè ti tọ̀ kínkínkínkínkín sábẹ̀ ṣòkòtò rẹ̀ bí ẹ̀mẹ́ ẹ̀dógún ṣògbó olówó ẹni bí o ti máa ṣe mọ̀lẹ̀bítàlá àbẹ̀ sẹ́lẹ̀sẹ́lẹ̀báwò ẹni yóò tọ́nà bá fi ṣàbẹ̀wò fún ìtọ̀sẹ́rẹ́ tíkẹ̀ jáde tíkẹ̀ jáde láì béèrè fún fàyínà òyẹ̀ sẹ́ńjì irú ẹni bí yọ tààbà ọ̀rẹ̀ tàwádà lè kó lè sọ̀rọ̀ gbogbo wà bá fẹ́ kírun ọgbọ́dọ̀ tààbà kó tó di pé yọ sàlọ̀ ọ̀la gbogbo wà bá fẹ́ kírun ọgbọ́dọ̀ tààbà kó tó di pé yọ kírun yọ sàlọ̀ ọ̀la yóò kírun tó mọ̀ láàyè dòdò hó máa ń ẹ̀sẹ̀ rẹ̀ hó lẹ́yìn náà tó bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ohun tí bá tún sọ kalẹ̀ lójú ara rẹ̀ islam sàmójúkò fún máa lám yẹ́ dẹ́kọ̀lù wákàtí sàláàtì òkúra lọ́ọ̀gbà tí wọ́n ní ọ̀bá tí ìwọlé tí wọ́n bá ti wọlé yóò ti lọ́ọ̀ jẹ́ nìkan tó yẹ pé yóò ti tábà yóò ti máa ṣe é lóòrùn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tàbí kọ́ láti ọ̀dọ̀ àwọn eh, sàbí ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó ń gbà látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam nínú àdábì kọ̀rọ̀ ilẹ̀ àgbà tàbá fẹ́ tí ìgbọ̀nsẹ̀ àwọn ẹ̀kọ́ tàbí jíká kọ́ bí ìgbọ̀nsẹ̀ wa rèé o àwọn ẹ̀kọ́ náà fọ́ ṣùgbọ́n ṣe ní sókísókí àtàsátò wà ní bóòdó àníláàsí làásí àwọn fìlẹ̀fàlà a gbọ́dọ̀ dí òhù ara wa èèyàn gbọ́dọ̀ máa ṣe táwọn èèyàn máa rí òhù bákan náà èèyàn gbọ́dọ̀ jìnà síbi táwọn yóò ti máa wò èèyàn nígbà tí wọ́n bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ pàápàá jùlọ tó bá pé ní pápá láti fẹ́ ṣègbọ̀nsẹ̀ má jẹ́ kó ikú bí táwọn yóò ti máa rí ọ. àtọ́ àjẹ́ àbí sára ìpè kọ̀rọ̀ yìí náà máa rọ sílẹ̀ sára sára ti sáfàmì a máa jẹ́ sẹ́yìn àjẹ́ káàtà níbi ọmọ sára sára ní o ọ̀kánà sára sára sára láyé àti lè bàrọ̀ ó lẹ́yìn ìgbà náà fàlà yàrá àwa ní rí ànẹ́bì mọ́ tí ó fi lọ sí ìgbọ̀nsẹ̀ yẹn nínú ẹ̀kọ́ lọ́wà kìí bá ẹ̀yìnkẹ́ máa sí ìgbọ̀nsẹ̀ nítòsí wa a máa wá wò lọ́ọ̀ká báyìí gbogbo òjí ẹ̀ là ń wò gbogbo làgbélagbó òjí ẹ̀ kò sí nínú ẹ̀kọ́ ìsìláàmù bẹ́ẹ̀ torí pé bọ́ bá ti bo àṣírí ara rẹ sí lọ́lọ́run ọ̀bọ̀ ló sì bọ́ láṣẹ̀rí sí bọ́ bá ti tú àṣírí ara rẹ sí lọ́lọ́run ọ̀bọ̀ sì jẹ́ nìkan tí pé àṣírí òun rẹ bọ́ láṣẹ̀rí sí àwọn olùmọ̀ wọ́n kíyèsí pé kí ló dé tọ́mọ máa fi ń rí ààrẹ sí kíyèsí rí bàbá fún lọ́pọ̀lọpọ̀ ọ̀gá wọ́n ní tó fa ní pé ìyá èbó òhò rẹ̀ fọ́mọ gbogbo ohun tí ń jẹ́ ìhòòhò nìyá máa ń sílẹ̀ fọ́mọ gẹ́gẹ́ bí àdámọ́ tí ó sì yẹ kọjẹ́ rẹ̀ ojú rẹ̀ náà ló ti máa wò ó ní láti bẹ̀rẹ̀ kọ́ mú rí ààrẹ sí púpọ̀ wọ́n bá jẹ́ gbé gan mọ́tò máa bìyà sí ẹ̀yẹ́ nígbà ogun èyẹ́ bí ẹjẹ́ gbérí ìṣẹ́ wá ṣùgbọ́n wọ́n gbọ́n bàbá afẹ́fẹ́ ọ̀sọ̀láwọ́ alẹ́kọ̀ọ́ tó lọ́wọ́ kàtó òṣèfẹ́ kí ló bà wọ́n ní pé torí kọ́mù yẹn sábà rí ohun bàbẹ̀ bàbá máa ń pa òhun rẹ̀ mọ́ púpọ̀ ọ̀fà àti ìbẹ̀wò bàbá ti wà lẹ́ni ọmọ láì jẹ́ pé bàbá tó fẹ́ ń di ẹgbà ọmọ sì máa bẹ̀rù bàbẹ́ ṣùgbọ́n yà

ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn ìgbẹ̀rẹ̀ mọ̀ níyà ṣe àfàmí ni ṣe wà á ṣe gini gan ni ṣe gini gan wà á ṣe gbá ni so tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé láti dẹ̀ ìyẹn làwọn ọmọ ọmọ fi máa ń rí àwọn fín ádámù ìsì sàárù mọ̀ sí ibi tí ó lọ ìtààrà wọn fẹ́ nígbà tá a bá fẹ́ wọlé ẹ̀gbin ihun tí ó kọ ọlọ́run bábá bẹ ń bẹ̀ wọn fẹ́ jẹ́ o kàlẹ̀ ọ̀tà bí òka alìmọ̀kúṣà lè ń sùn lọ tó kọ ọlọ́run bábá bẹ ń bẹ̀ wọn fẹ́ èyí tí ọba sókọ náà bá dọ́ndẹ̀ kọ́ ọba wọ ọ̀yìn ilé ìlú ti fífọ́ máa mú wọlé bákan náà pépà tó kọ́ náà bá bá ń bẹ́ńbẹ̀ ní wọ́n sàdáyé tó gbogbo pépà question táwọn ọmọ ilé ẹ̀kọ́ bá ń ṣe tí wọ́n máa fi bísímìlá ìsókè rẹ̀ rárá wọ́n máa fi bísímìlá ìsókè rẹ̀ rárá nínú ẹ̀kọ́ ilé ìwà bákan náà àtẹ́símíyàtì wà lè ṣe àádá ìdà dòhóòrè tábà fẹ́ wọ ilé ẹ̀gbin wọ́n fẹ́ jẹ́ ká ṣe bísímìlá ká sì wá sọ ọ́ lọ́dọ̀ ọlọ́run bá kó lọ́dọ̀ àwọn ṣẹ̀tọ́ọ̀rì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá látọ̀dà níbi àmọ́sá àlùsọ̀lá tí àfọwọ́ àlùsọ̀ pé sátìrì mọ̀ àbá àníbi sọ pé sátìrì mọ̀ àbá ni ọ̀rọ̀ àti Adam ìwù tó dí gàgà àlùjẹ̀nú àti ìhòhò ọmọ àníbi Adama ìjà dáfàlà àdúhùn mìlọ̀kọ̀lá sọ́dí kọ̀ọ̀kan Adam bá bọ̀ wọlé ẹ̀gbìn ni pé àyẹ̀kú náà bísmìlá tọ́mà nílò ara máa sọ pé bísmìlá àwọn àlejò náà lè rí mọ́ wọn ní ìrò rẹ̀ mọ́ ọmọ عن أنس رضي الله عنه قال أنس نزل كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الخلاء nígbà tí ẹ bá wọ ilé ẹ̀gbìn kọ́ àlàhùnmọ̀ iná àwọn òdìdíkà nínú ilẹ̀ kóbótí wọ́n lẹ́kọ̀ọ́bà ìtìrí ọlọ́run bá wọ́n wọ lólùsọ́wọ́ kúrò níbi akọ àlùjẹ̀nú àti abo àlùjẹ̀nú eré ìlọ́fà tí a fa wa tó ṣe húsùnù muslim tó ti bá a tó àdísì méjèèjì yìí fọ́ bá a sọ pé bísímìlá اللهم إنا أعوذ بك من الخبث والخبائث láti tónù àfìsí ńdàfìsí اللهم إنا أعوذ بك من الخبث والخبائث بسم الله sí ìtàsítàsí inú méjèèjì a lè gbé bísí ìdájúwájú a sì lè gbé sẹ́yìn torí kú sí ìṣáyà àkọ̀rán ní àti ìkànnà kan lóṣù ìgbà méjèèjì wa wọ́n fẹ́ jíká sí lóṣù ńlá wọ́n sì fẹ́ jẹ́ àṣà àbáwọn ọmọ àwọn obìnrin ká nínú ẹ̀dọ́kọ́ bó ti ọ̀dọ̀kọ̀ báyìí ẹ̀kọ́ kẹrin tẹ̀sídìí mọ̀rọ́dún rídìí yusra tẹ̀tí mo rí jílì àlùyúsùrọ̀ ti dòkó nígbà tá a bá fẹ́ wọlé ẹ̀gbin ẹsẹ̀ àlàáfíà là máa ń gbé wọlé ẹsẹ̀ òsì ìyẹn ló jẹ́ pé ilé awo ilé ẹ̀gbin ni ẹ̀rí fáwọn tí wọ́n ń sáwó ọ̀gbọ̀dọ̀ gbẹ́sẹ̀ ọ̀tún wọlé ẹsẹ̀ òsì ẹsẹ̀ òsì ni ó gbé wọlé kọ́dà ń bò mí ní ẹ̀yìn ní ìwọlé ọ̀gbọ̀dọ̀ fojú wọlé ẹ̀yìn ilé ẹ̀gbin náà bóun náà ṣe rí tá a bá fẹ́ wọlé ẹ̀gbin ẹsẹ̀ òsì lágbè wọlé wọ̀nyí lómìnà tó lọ́kọ̀ọ́ tá a bá fẹ́ jáde àgbò tuntun jáde nínú ẹ̀kọ́ nílé wa tí a gbọ́dọ̀ ní lọ́kùnkúndùn ká gbogbo ẹni yóò ti bá mójútó pátá àwọn tá à ń sọ àgbègbè náà tẹ̀ ní ara rẹ̀ wọ̀ rárá tó ń bá ń sọ fún jẹ́ yóò tẹ̀ padà wípé ilé yìí ó mójútó súnà níbi púpọ̀ kọ́lọ̀ǹgà wà nínú wọn adamu sì kíbla nínú ẹ̀kọ́ ni pé kírun táǹpẹ̀ ní kíbla àgbọ̀dọ̀ síbẹ̀ ànábì ọmọsá ara sọ pé ìdá àtẹ́tùmùnà bá ipá nígbàtí ẹ bá lọ ọgbọ́n sí sígbọ̀nsẹ̀ fàláti sẹ́kùnlẹ̀ kíbla ẹ bá dojúkọ ibùkírò fàláti sẹ́bìbìrò ẹ̀sì má kẹ́yìn dá ìyẹn ni pé ẹgbẹ́ ẹgbẹ́ mọ́tìlápà sọ̀rọ̀ fìlìbìnìyàn au sahara so wọ́n sì léwọ̀ fún wa nípa pé ká dojúkọ ibùkírùn tàbí ká kọ́ ìdá ọ̀bá jẹ́ pé pápá la wà tàbí ilé ìgbé tí wọ́n kọ́ tí wọ́n fẹ́ǹsì ẹ̀ ìyẹn pé tí wọ́n kọ́ nílé gẹ́gẹ́ bí àwọn ilé ìgbé wa èyí tí ń bẹ nílé wa lónìí so yíyí ohun tó rí ọjẹ́ kárí pa jìnà sí ṣùgbọ́n tí ọba sọ ní àbáyọ èyí tí wọ́n kọ́ yẹn wọ́n ló dí gàjà wa sí kíblà tí ọba sọ́nà àbáyọ ju pé ábìjú fọ́nà ẹ̀bẹ̀ lọ wọn à ń tẹ̀ náà kọ́ máa bò ṣùgbọ́n tá a bá rí dojú tá a bá rí dojú kọ́ lọ́dà jù. bákan náà èyí ti náà gbọdọ̀ kàlẹ́ àrùn mútlakọ ìlà ìlà àjà. ẹni ọ̀rọ̀ àfẹ́já sọ ní ẹ̀bí bí ẹ bá ń tọ̀ bí ẹ bá ń ṣe gbọ̀nsẹ̀ àìsọ ọ̀rọ̀ ń bẹ́ o níbẹ̀ lẹ́sẹ̀ ara ọmọ kéékèèké tàbí àgbàlagbà náà tí wọn tó ń rò nígbà tó bá náà ṣe gbọ̀nsẹ̀ ọ̀kẹ́ wà lókè ọ̀kẹ́ wà sálẹ̀ bí wọ́n òní ọmọ máa tẹ̀bà ilé mọ́ orí ẹ̀jẹ̀ nílì ah! iṣu iṣu díẹ̀ ní ilé láàrẹ̀ ìrọ̀ ah, o ìrọ̀ o ìwà ọmọ kéèkéé ni àwọn kéèkéé ọmọ ti rẹ̀ Àbúlá tí mo mọ́ sọ́lá ìpẹ́, a nà rọ́jùlá mọ́dọ̀ alànàbí sọ́lá ọwọ́ yẹ bóòlù. Àlébí àwọn Muhammad sallallahu alaihi wasallam ń tọ̀ níjọ́ kan, alákùnrin kan wá rìn lọ́dọ̀ rẹ̀, fàṣàdàmà àlè. Ibá ń sálámà sálẹ̀ yóò ká, Sàlámà alẹ́kọ́, Sàlámà alẹ́kọ́ ń tó wà, ń sálámà sálẹ̀ bí. Sàlámà yà wúdà àlè. Bí sálámà ti ìdáhùn sálámà ti jọ́ rìn ètò, àlébí ọ̀dà olóhùn. Àlébí ọ̀dà olóhùn, gbàtà lè wá tọ̀ kan, ó dà lóhùn. Ọ̀rọ̀ dà sàlẹ̀ wájú, kẹ́sì dáhùn sálámà ní ọ̀rẹ́ yẹn. Fàtàrọ́kà ìsísáramù ìdáhùn sáramù yẹn lẹ̀ ọ̀tọ̀ kàtí wa pé lásọ̀rọ̀ nílé ẹ̀gbẹ́ ìwọ̀ ni o yàtí àmọ̀ ìdàkánẹ́ ìdíkiri ilẹ̀ ìtààlà pápá jùlọ wọ̀ tó tẹ̀dọ́ ní ẹgbẹ́ ọlọ́run bá nínú àtàmásọ̀ ọ̀ láàkín ọ̀gá wá wọ́dá yóò ṣùgbọ́n ìdáhùn sáramù ilẹ̀ hajj aláti làbúdà mínira ta ìmṣáàdì ahad àwọn tọ́lábẹ́ máa àwọn náà wífa iná hu yóò bá àlejò rúra ti wọ́n náà àlẹ́

Ah, sọ̀rọ̀ lókè rẹ̀. Ẹjọ́ pé wá máa fẹ́ ìtò yóò ti sẹ́ni jẹ́ oníbùkátà sí o, kọ́ sọ̀rọ̀. Tàbílẹ̀ ti ẹ̀kọ́, ó fi ní ìjálẹ̀ ìjílẹ̀ wá lé ìgbẹ̀rẹ̀ ọ̀bára ìdìde, ọ̀fẹ́ ìdìde ọ̀rá ìdìde, ọ̀fẹ́ ìdìde ọ̀rá ìdìde, máa ń rí bẹ́ẹ̀, pàpàá yóò tí wọ́n bá yẹ̀ lórí táìsì, pé pé system ààrẹ yóò kọ́kọ́ change náà èyí méjì fi yàrá ìdìde èyí náà wó bọ̀ ní pẹ́kí láwá gbẹ̀mí sí wọn ó ti pé ẹgbà ní ó wá gbẹ̀mí dìde mo ti ṣubú ìyẹn máa ń sọ̀rọ̀ ọ̀ sọ ọ̀ níwò pé àwọn onímọ̀ lè má mọ ohun tí ń ṣẹlẹ̀ ọ ọ sọ̀rọ̀ ibi yẹn àtàwọn tó jọmọ́ bẹ́ẹ̀ lọ bákan náà ẹ̀lẹ́kọ́ keje èjìtì náà kò kọ̀ bá ilẹ̀ ájá sí kọ̀ríkì náà tọ́ta tó gbọ̀nsẹ̀ ọ̀tọ̀ ní àbọ̀ yàgbẹ́ maltol má yàgbẹ́ ibi táwọn èèyàn kọjá o jìnà sí o ọmọ stẹ̀fíkìlìhìn àti ibi táwọn èèyàn bá fi ń tèbò ojí abẹ́ ẹ̀gí abẹ́ àti bàbà ibi táwọn èèyàn ti máa ń ta fẹ́fẹ́ má yàgbẹ́ rẹ̀ má tọ́ ọbẹ̀ ọ̀nà wíwáyẹ̀ àtàwọn mítọ̀jẹ́ mọ́ bẹ́ẹ̀ lọ àbúrò rọ̀ sọ pé ó ń ṣe ọlọ́ba ni wọ́n

yọjá pàpàá jùlọ ìyẹn tó wá lọ tẹ̀sẹ̀ bọ́ ju à ó kẹsẹ̀ bọ́ látàrí tàbí tàbí tí wà jẹ́ pé kèé sí pọ́lù rẹ̀ tẹ̀sẹ̀ bọ́ nìkẹ́ ọkọ̀ tẹ̀bá ní ó dórúkú lè lórí lórí ìgbẹ́ yẹ́ ewúlé ìgbẹ́yà ìsàlánì lójógúkú lé kí lẹ́sẹ́ jíkẹ́ ni yóò sí ààyọ́ sí pé ò yóò tẹ̀ tàbí ní títẹ̀ wá pé kóhun bọ́ sábẹ́ ìbòjì kó oòrùn náà abẹ́ ìbòjì ó ti fọ́ ó ti fẹ̀fẹ́ léjì báyìí bẹ́ẹ̀ ló ń gbèjì kalẹ̀ àdámọ̀ rẹ̀ ó sì pé àdámọ̀ rẹ̀ ó sì pé ṣòro jẹ́ kí wọ́n ní ká jìnà sí èjìtì náà kò tàbáwọlé fi alimusahim makan lẹ́tìsà ààyè táwọn yẹn lè máa wẹ̀ sí mátọ̀ bẹ́ẹ̀ jìnà sí kọ́ máa tọ̀ síbẹ̀ lápèjúwe swimming pool ọ̀fẹ́ wẹ̀ nínú swimming pool ọ̀wọ́n lọ tọ̀ síbẹ̀ nígbà táwọn akékèké a máa ń ṣe ó swimming pool professor fela so a máa ń lọ bẹ̀ nígbà kan nígbà táwọn akékèké torí ìyá rẹ̀ fámílì lẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú wa nígbà ìyá tó bí professor fela ìyá ìlà máa lọ kí lóòjọ́ ọdún swimming pool rẹ̀ á kò síbẹ̀ ni ìtọ̀jọ́ wà ń bọ̀ àti jáde yóò ṣe wá lójú inú ẹ̀ náà láti wá tọ̀ sí so ibẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ti máa ti kó àtọ̀sí àtọ̀sí a máa mú yẹn bẹ̀ nígbà tí wọ́n bá ń tọ̀ sí irú àyè náà torí pé bó o ṣe ń tọ̀ yẹn ẹ̀gbìn ní ọwọ́ rẹ̀ dọ̀yà àárẹ̀ ní ọwọ́ ara tiẹ̀ náà kéèyàn jìnà sí ibi táwọn yẹn bá máa omi táwọn yẹn bá máa ti ń wẹ̀ tó wá dá orú ká má tọ̀ rẹ̀ omi tó dá orú tí ó sàn lọ sinmi tún lè sàn yọ máa lọ yọ máa bọ̀ lábẹ́ nìkan tó bẹ́ẹ̀ náà wá ní àwọn omi yẹn àwọn tó jáwé oko wọn a máa fi wẹ̀ tí ọ̀rá sómi kẹta bá dá wọ́n máa fi ń wẹ̀ tí ọba sọ́nà àbáyọ kẹ̀kẹ́ mọ́ wọ́n wá débẹ̀ ọba ń lọ tọ̀ sí ìwọ̀ ni ó kéèyàn jìnà sí. bákan náà ìjìnlẹ̀ kò tàbá wúlò fìlìmọ́ ayọ̀rọ̀ akídà lẹ́dí láyé jìn tòun ta tẹ́nìsì náà ni kí wọ́n máa lọ tọ̀ síbi omi tó dá ogun láti àdéhùn jáde ọsọ pé náà ń yóò báálá fìlìmọ́ ayọ̀rọ̀ akídà àlẹ́bìsẹ̀ ilé wọ̀ kí wọ́n máa tọ̀ síbi omi tí ó ogun torí pàmò ilé ìfìwọ̀ bákanáà ìntìyàdì ní makani raflin inda tabawul wasinabu ní makani salbi istirazan ní ìtìdádi najasa tare ká jìnà síbi gbẹ́gbàtà bá fẹ́ tọ̀ ká máa lọ tọ̀ síbi tó yẹ pé ọba jẹ́ pé ibi tí ọrọ̀ ibi tó yẹ pé omi ibẹ̀ lè máa ta sí yẹ̀lá tàbí ibi tó yẹ pé ọjà ibẹ̀ já kìí ṣe ní òkútù àwọn àǹtọ̀ sọ lè ní pé ìtọ̀yọ́ máa yẹ́ sí wa ìtìrọ́sàmì ìrìtìjáde nàìjíríà sàtàlẹ̀ tó láti sísá fún kí ẹ̀gbìn yẹn má bàa ṣe sí wa bákan náà ìtìjámù àdáfúrí síjá aláti tàkọ́ jàmdé so ká kọ́ ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ lọ yẹn ká mú lò bákan náà gbàtà alájáde à ń yẹ kó la ìlà kọ́ jẹ́ nínú ìlẹ̀kọ̀lẹ́ rúfùrọ̀ rẹ̀ tàbájáde ilé ẹ̀gbìn bàbá ìyàwó àìsàn sálàyé kan ẹgbẹ́ ọmọ sọ̀rọ̀ ọ̀sọ́lọ́ káàrin ìgbà àkọ́jọ mi náà kọ́lá tó ń sọ́lọ́ ọba jáde láti ilé ẹ̀gbìn ọ̀ọ́lá gbófòrò ọ̀nà ànẹ́bí ọ sọ pé àforíjì rẹ̀ ọlọ́run tó wọ́n sọ ńlá bá fi gbófòrò ọ̀nà gbólóhùn yẹn náà lè yọ sọ òjò bẹ́ẹ̀ náà lọ nígbà tí a bá jáde nílé ẹ̀gbìn a sì jáde pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún eléyìí ni ẹ̀kọ́ èyí tá a rí kọ́ láti ọ̀dọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ìwọ́n tó láti parí ọ̀rọ̀ wà níbi aliyah jésù lè rọ́jẹ́ aliyah bó la fààyè sọ́kẹ̀ kọ́kọ́ yẹn kéèyàn máa tọ̀ lóòrò ìjó ti ẹ̀ sọ̀tọ̀ kéèyàn máa tọ̀ lóòrò fi hada al bab ní báàbù yìí khamsat ahadith an rasulullah sallallahu alaihi wasallam thalathata saha في أحدها إنكار عيسى لبوله صلاة قائمة وفي ثاني إكاية بوله قائمة وفي ثالث إكاية بوله جالسة حديث ما إن الأول تدعى النبي محمد صلى الله عليه وسلم بابه

ẹni tí bá máa ń tọ̀ lóòrò àpẹẹrẹ pé òmùgọ̀ ni ṣùgbọ́n àwọn àdìsí ọ̀rọ̀ aláàtàrà ilé ìka náà jíjà àdìsí káwá pa àwọn ọ̀pọ̀ àwọn àdìsí márààrún yìí pápápá àdìsí yàwá sọ pé man haddasa kó máa ń nàbí ẹsẹ̀ aláàtà ń káná yẹ búrú káná yẹ búrú kọ ìmàn ẹni yóò tó bá sọ fún yípa nàbí tọ̀ lóòrò fàlàtà tùsọ̀ dẹkóhò ẹ má gbàgbọ́ o máa káná yẹ búrú ilé akọ àyìnlá ànẹ́bí ètò àfikó olóṣùtọ̀ ṣùgbọ́n àdìsí òdeifa sàbátọ́ ti kò àlẹ́bí ọmọ sáàlá ọ̀sẹ́lẹ́m ọ parí ọ̀rọ̀ láàrin àwọn ìjọ kan lọ́bá ń parí ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n bọ̀ tẹ́ bàbá ẹ̀lá kọ ìmà ọba tọ̀ lóòrò fatana haitu mo bá jìnà sí mo jìnà sáré nígbà tó fẹ́ tí ń tọ̀ yẹn sapọ́l ọ̀rọ̀ pé ìlú súnmọ́ mi fatana ìtù mo súnmọ́ afàkóńtò ìdá àpẹ̀bẹ́ yìí tí tó jẹ́ pé ìtòsí èjìká rẹ̀ ni mo wà pàtàwà dọ̀à so ìyẹn ni pé ń bẹ ọtọ̀ fẹ́lẹ́ o ànẹ́bí wa sálùwàlá àmọ́sà alára kò fẹ́ yìí ó wà fún nípa kófò rẹ̀ méjèèjì àdìsí eléyìí yóò yé wa nípa pé ànábì tọ́jú òwò. bákan náà àdìsí àgbẹ̀rọ àmọ́nà bọ́nà hasana ó ní pé káwàjà àlẹ́ ìdáhùn sí ọ̀sálàm ànábì jáde sí wa wọ́n fi yẹ́dì yìí kàyà ti dákọ̀ ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ ìmọ̀ tí mo dákọ̀ yẹn fọwọ́dọ́ àhá ọba gbé kalẹ̀ tó mọ̀ jálàta wọ́n so ọwá jókòó ìyẹn pé ọlọ́ọ̀ fẹ́ jókòó tọ̀ ni o lẹ́yìn dárúkọ yẹn ó gbé nǹkan yẹn kalẹ̀ ọwọ́ lọ dó sẹ́yìn dárúkọ yẹn bàbá alẹ́ ilé yà wa tọ̀ síbẹ̀. àdìsí ibnu umar sọ̀là sọ̀là umar ìyẹn àwọn àdìsí pé òun lálàáfíà làwọn eléyìí o àti sọ mẹ́tẹ̀ẹ̀tọ̀ tó lálàáfíà tẹ̀. tó wọ́n ní umar sọ pé ọ̀rọ̀ àá ní rasulullah alẹ́sẹ́lá máa bó lóko láàtẹ́ bìlẹ̀ kọ̀ ìmà látọ̀lú òru mọ́ kọ́ fàmà bẹ́ntú kọ̀ ìmà ń bà ní ìtọ̀lú òru mọ́ láti gbà yẹn lọ ṣùgbọ́n bí ìsìn ẹ̀dọ̀ yìí fún so gẹ́gẹ́ bí afọ àti ìmìlì ó lè ṣàlàyé bí afọ àwa tó ṣe afọwàbí ó lè ṣàlàyé nù sórí sẹ́rí tìrìmìlì rẹ̀ sẹ́rí náà tìrìmìlì. wákàtí àti tẹ́lẹ̀ karùn-ún òun náà ni pé kò rí dàgbà alásọ̀dọ̀ nínú ọ̀sán sọ pé tàdá àwọn nǹkan mẹ́ta kan mẹ́rin tó bá pé nínú nínú àpẹẹrẹ kó ń tọ̀ mú ọgọ̀ díẹ̀ alákọ̀ọ́kọ́ ń yẹ̀bó làrá jùlọ fún àyàn ọmọ èèyàn máa tọ̀ lóòrò ayọ́m taha jabahatahu kọ́bla ń yẹ fọ̀rọ̀ wà mí sọ̀láàtì tàbí kó gbogbo ògbà ni yọ́ máa níwájú rẹ̀ yọ́ máa níwájú rẹ̀ yọ́ máa níwájú nígbà tí bá ń kírun ọba gbórí kalẹ̀ ọba gbórí rẹ̀ yóò níwájú bá tún tó ojú ìdí tó gbórí rẹ̀ yóò tún níwájú. a ó yẹn fòkó fi ìṣojú dìhì tàbí kó ṣe pé tó bá forí kẹlẹ̀ yóò máa wá yóò máa ní sùjúdù yóò sá máa e ní gbogbo ọgbà ẹyẹ tó lè kó níbi títí forí balẹ̀ ìrọ̀ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n máa ń inú àdéhùn márààrún lọ́fà táwọn àfà tí wọ́n fi pín sọ́nà mẹ́ta lórí ìtọ̀lú òró ẹni alákọ̀ọ́kọ́ àwọn sọ pé à ń yẹ kíra mi gẹ́rì odòrè wípé akọ̀ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ láì jẹ́ pé láwùjá rẹ̀ má tọ̀lú òró wọ́n sì mọ́ àwọn tó sọ̀rọ̀ yìí ìyàwó Aisha Ibn Mas'ud Umar nínú ìwáyà kan náà ìwáyà rẹ̀ Abu Musa al-Ash'ari Imam Shadi Imam Ibn Uyayna àràfáwà Abu Hanifa àtàwọn Hanafiya rẹ̀ àtàwọn Shafi'iyya wọ́n sọ eléyìí nípa pé akọ̀ kéèyàn máa sọ lóòrò tí ọba jẹ́ pé ìjà ìfẹ́ bẹ fún yẹn èèyàn gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ kejì àbẹ́wò já ìjà bó ti là àwọn ọmọ tó lówó tó lówó tó ti tọ́lówó fílẹ̀ ìjọba ti wọ́n ní ó sí wọ́n bí kọ́ láwọn ọmọ wọ́n ní ohun tí ó mọ́ sọ ní nínú ìwáyà kan látọ̀dọ̀ rẹ̀ tàbí ọjọ́ tòkè tẹ́lẹ̀ rẹ̀ bákẹ́rẹ̀ alì náà sọ bẹ́ẹ̀ zéèdì ọmọ sábẹ́sì náà sọ bẹ́ẹ̀ ibùn ọmọ náà sọ bẹ́ẹ̀ sáàdì ọmọ sáàdì sọ bẹ́ẹ̀ anẹ́sì sọ bẹ́ẹ̀ àbúrò rẹ̀ sọ bẹ́ẹ̀ òdèfà sọ bẹ́ẹ̀ wọ́wọ́ kọ́ọ̀lù ní hànẹ́bìlà eléyìí náà sì ni àwọn tí àwọn hànẹ́bìlà sọ nípa pé ọ̀sẹ̀ tọ́ àlètọ̀ lóòrò ọ̀sẹ̀ tọ́. ẹlẹ́kẹta anáwó ìlà kánà fi módì rọ́ọ̀kù wọ́n ní ta bá wà níbi ààyè tó ti pé ìtọ́ lè máa ta sí wa la láàyè ọ̀rọ̀ ìdàlùbọ̀ọ̀dọ̀ àléyìn so ọ̀tá bá lè sọ ọ̀tá bá wà níbi ìtọ̀ tí ààyè tó pé ìtọ̀ ò ta sí wa la so irú bẹ́ẹ̀ jáza àlèsọ̀ lóòrò ọ̀yílá fáìsílẹ̀ tí ọba máa ṣàtí wa lánú mọ́ni ọkọ̀ fún wa ọwọ́ mọ́jábí malik ọ̀já àwọn ìpín mọ́ndẹ̀ eléyìí ni mọ́jábí mọ́ malik sí ìpín mọ́ndẹ̀ sí ọjà rẹ̀ tó ń sọ̀dà afọ́wà sọ báyìí pé wọ̀rọ̀ ọ̀jì fíndì èyí tó rálá sí àlọ́dọ̀ mi o ọ̀lọ́ alam anáwó lákàrọ̀ hátà fi lèbọ̀ ó lè kọ ìmọ̀ àkọ́ lọ́wọ́ tó máa jẹ́ kó ti ọ̀dà lójú pé ìtọ̀ lè máa tasùn rà bóyá ń tọ̀ ní kò sì ní bọ́ sí tó ti yé pàpà jùlọ pẹ̀lú àwọn àwo tá àfẹ́ gbé sílé ìtọ̀ nísìnyí tó yẹ pé òun bá lé ń bá sílé ìtọ̀ lọ́dà rẹ̀ kiri kò ní dọ̀tí yẹn ra so a rí kọ́rọ̀ ilé ìlú sí lálàáfíà lódodo gbogbo àwọn ọ̀tá àti sọ̀bọ̀ yẹn so ọ̀rọ̀ àwo yìí àwọn ọ̀mọ̀ nípa ẹ̀ àwo yẹn ti wádìí wọ́n ti gbé wá tó sí ẹ̀ ọkẹ̀ gbébẹ̀ ọkẹ̀ gbébẹ̀ ní gbogbo nígbà tó pé ihò yìí ọkẹ̀ sí sẹ́ńtà ọ̀rọ̀ tó gbélé bẹ̀ lọ́ máa tọ́ ni so ṣe pé òun ìdúró náà ló ti wà ìdí ìgbẹ́jẹ́ tó wọ́n lọ́ọ́ sáìsì ẹ̀ fún rẹ̀ lọ́wọ́ ti ga tó lọ́sẹ̀ ti sáìsì ẹ̀ so ó wà lọ́wọ́ àyè tí rẹ̀ so àfáà sọ pé a lè sọ lóògùn pẹ̀lú àwọn àlámọ̀ ìtìǹbọ̀ yìí ànẹ́hù lẹ́mìẹ̀sà ṣéyìn ànẹ́rí rẹ̀ sọ́rọ́ fi náà ń dálé àbí ìtọ́sọ nípa pé ká má tọ̀ lóòrùn látọ̀dọ̀ ànẹ́bí òsì ìyàwó àìsàn lọ́tẹ̀ sọ bẹ́ẹ̀ni yóò tó wá lánàbí tọ̀ lóòrùn ó wípé ẹ má gbà gbọ́ pẹ̀lú ẹni ọlá níbi tó ń tọ̀ lóòrùn ló ní ló lẹ́rìí kìí ṣe gbogbo nǹkan ìyẹn máa mọ̀ pẹ̀lú èèyàn àdámọ̀ ìyàwó àṣà ni ìyẹn ti gbogbo pọ̀lọpọ̀ àdámọ̀ òun náà ló ní tẹ́ni yóò sọpá sọpá sọpá nẹ́bí àwẹ̀ mẹ́wàá àwà mẹ́sẹ̀dá máa ń gbà ká tó ṣe léyà yẹn so ànẹ́bí rí gbà áṣọ ah, tó jẹ́ ìyàwó ìyàwó òun ànẹ́bí náà àwọn sànẹ́bí ní ká máa ṣe òun ní ká gbàwẹ̀ yẹn so ló jẹ́ kí àwọn afá fi gbé kọ ìdà jáde pé àlùmọ́sí dé tí mo kọ́ dámọ́lẹ́mẹ́sẹ̀ ẹni ọba sọ pé òun rí nǹkan ọyàtọ̀ áàtì sáájú ẹni wọ̀nyí áàtì sáájú ẹni wọ̀nyí lẹ́sọ̀ bí ẹni ti fi ṣàlàyé pé pé àbú bí wọ́n ti wà nínú ìjò sí ọ̀bí tó ti ṣàlàyé pé èmi rí tí wọ́n jò ní ìjẹjọ ẹni ó rí ìyẹn kó ní ìyẹn lọ́rọ́rọ́ o èmi tó ti sọ pé òun ní ìyẹn ọ̀rọ̀ mi ṣe kí ni o ọ̀rọ̀ mi kò kẹsùn ọ̀tẹ́ni tó rí yẹn kọ fẹ̀sùn wọn tẹni tó rí yẹn ẹni tó rí yẹn lórí lọ́rọ̀rọ̀ rí tọ́ bákanáà anna man warada fi bawlihi sallallahu alaihi wasallam jalisan la yunafi jawaz al bawl qa'iman da yufidu jawaz al amrayn so ẹni yóò gbogbo àdíṣọ́ wọ́pọ̀ níbi máa ń tọ̀ ní jòkó kò túnmọ̀ sí pọ́ta kó pé yẹn lè tọ̀ lóòrò náà méjèèjì ń tún tọ́ka tó tó méjèèjì lájẹsẹ̀ méjèèjì aláǹfààní kásẹ̀ pàpà jùlọ lọ́pọ̀lọpọ̀ àwọn ààrẹ tètè wá ti ti ẹlòmí lónìí bẹ́ẹ̀ ẹni ọ̀tọ̀ ẹni ó bẹ̀rẹ̀ tọ̀ gan kó gbóòtọ̀ tán lọ́rùn ju kọ́ bẹ̀rẹ̀ lọ torí pé tó bí bẹ̀rẹ̀ ìtọ̀tẹ́ ni ó má dà sí ra ìgbà rẹ̀ ni ó dà sí lábẹ́ ìgbà rẹ̀ ni ó dà sí torí pé kò ní yọ máa gbọ́n títí kò ní lálàáfíà dáadáa ṣùgbọ́n lọ́wọ́ dúró ó kú bẹ̀rẹ̀ tẹ̀ lọ́rùn ju ẹgbẹ́ rẹ̀ ẹlòmí bẹ̀rẹ̀ torí tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ yẹn àà yọ́ máa gbọ̀n ní pọ̀mọ́lá tẹ̀tẹ̀lé ni wọ́n bẹ̀rẹ̀ nínú tí ẹni tẹ̀lé wá sí lọ́rọ̀ yẹn wọ́n pé ẹ ti ní ilà púpọ̀ jù bákan náà lètò bó ti lè bá olè fọ́ ìmọ̀ àníyànjú ẹ̀sẹ̀ àwa àrùn tí àmẹ́bí sọ yìí dùn àrùn tó kọ̀ fún wa pé a máa sọ yìí dùn kọ̀kọ̀ a tún padà rí ibi ẹni pé ọ̀sẹ̀ ní بعمل بسيده في بيته فلا ينفي ما وقع منه من البول قائمة خارجه ọ̀rọ̀ tí àwọn ìfà ní ẹ̀fà rẹ̀ fún àlẹ́bẹ̀ ọmọ ìṣẹ́lá nípa pọ́tọ̀ lóòrò yẹn ìjú olórí mọ̀ sí àwọn ìṣà mọ́ pẹ̀lú àlẹ́bì nínú ilé nínú ilé ọ̀fíìnà bá sí wà ní ilé àyọ́gbà ìdáadáa tọ̀ ìmọ̀ rẹ̀ nú kọ́kọ́ dí àwọn tí wọ́n tún rí àlẹ́bì kó sí ìtàn ní ìtàn ọ̀làṣẹ́kù ana adamu la ilmi laysa ilmu bil adam ohun tó ti dá a lójú ni pé àìmọ́mọ̀ nǹkan túmọ̀ sí pé kò símọ̀ yẹn tó ti yé ẹni tí àwọn mathematics ní ìsìn oníkòsìn ti ń jẹ́lẹ̀ ẹ̀rọ fún ọjọ́ máa rí sí ẹ̀yẹ́ ní bí ọ̀rọ̀ torí ipò ọmọ rẹ̀ pé kí ní jẹ́ mathematics kò sí ti ń jẹ́lẹ̀ ọmọ ní fi ń sọ bẹ́ẹ̀ àìmọ́mọ̀ nǹkan túmọ̀ sí nǹkan yẹn kí ni o bí ẹni pé kókò alìjẹ̀ lórí kọ́ wá sọ kókò sí ti ń jẹ́ alìjẹ̀ ẹni tí ò àwọn àtọ̀gbò sí ní jẹ́mà láìka ẹ̀rí wọ́n orí ìbẹ̀ So ti yọ ara yìí bákan náà wà á nà mọ̀ ní alìmá kàwùdé ìsà wà fẹ́ rí hujjá tààlà máa ń làm yá àlàmù ẹni ọba mọ̀ nǹkan gẹ́gẹ́ bí ìwòsàn ìbàtí mọ̀ fánẹ́bí tọ́lé òhó àtàwọn ọ̀mí ẹ̀rí lọ jẹ́ fún ìyàwó àìsà tí ó mọ̀ wà á nẹ́lẹ̀ mọ́sílítà mọ̀kọ́ dámọ́lá náà fi gẹ́gẹ́ bá ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ pé ẹni ó fi nǹkan rílẹ̀ á ti ṣáájú ẹni tó nìkan yóò sí wallahu a'lam ọlọ́run bá nìkan lé mímọ́ so ibi ìlàsìdò gbọ́ bá tó di ìgbà ní a máa fẹsẹ̀ nípa súnmẹ́nù lọ́fẹ̀tẹ̀rà so àwọn àdámọ́ ìtọ́lọ̀ ń gbádá pẹ̀lú wa so wọn lẹ́kọ̀ọ́ lọ́mọ fún dẹ́kọ̀ sẹ́dọ̀ lẹ́yìn láì láì ń kọ́sọ̀ fún bàtúbù